أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ àfi ọpẹ́ fún ọlọ́run adá ọpẹ fún ọlọ́run wà nípa ojú ní wáta lọ́rin láàtò ṣùgbọ́n tá a bá ní ká máa ka orí ọlọ́run orí tí ó ti kà sẹ́yìn ààrẹ ọmọdún fourteen lẹ́yìn ọlọ́run pé ọlọ́run jẹ́ kan nínú àwọn tí ó kó wá fi wá ṣe kò gẹ́ láìmátò ọdún gbogbo àwọn ìjọsìn wa lọ́sàn-án àti lóòrùn kọ́lọ̀ kó gbà fún wa. kí àdírẹ́sì wọn pọ̀ kọjá lẹ́tà gbogbo ń bá alẹ́kọ̀ọ́ fẹ́ẹ̀ tó wákàtí kan àárín wákàtí kan àti bí ìtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó lé díẹ̀ òun ti ra ní àágbóyànjú àti ìṣọ̀mọ̀ aláìsí ìdánilẹ́kọ̀ọ́ yìí onígbèdánilẹ́kọ̀ọ́ kan tó fẹ́ ju òun ni ǹjẹ́ ìsìláàmù ìfẹ́ ọlọ́run ṣé yóò máa dẹ́kù nígbà tó lù sí ìfẹ́ mi mo wà láyé wọn ìfẹ́ mi fẹ́sìn ọlọ́run máa dẹ́kù lójú ayé mi. a rí pé tí a bá wò ó nínú báńkì gbóyé òun ni ìsìláàmù gangan fún rẹ̀. àwọn àbá àjẹkù wa pé tá a bá ń sọ̀rọ̀ Islam ó ti ní nǹkan tí Islam gangan kó sínú ṣékù Islam nínú sẹ́yìn rahimahullah wọ́n jẹ́ pé wá pé àwọn nǹkan bíi mẹ́ta sí mẹ́rin kan òun gan ni jẹ́ Islam tó bá ti wá ti báwọn nǹkan yẹn ò sì ń bẹ́ẹ̀ mọ́ èèyàn náà ti máa fura pé kí ló ń ṣẹlẹ̀ ìsìláàmù yẹn tó wá rè ó tún ní àwọn òpó kan ilé ìtògbògbò tó bá ti fáwọn òkú yẹn náà ti ń wó àwọn nǹkan tó gbé ìsìláàmù lò tó bá ti pé òkú eléyìí yẹ tọ̀hún náà ti ṣubú eléyìí ti ń mè eléyìí ti kán láàrin á ti máa gbóòórùn pé nǹkan ti ṣẹlẹ̀ tí kálukú wa náà bá kọ́lé fẹ́ǹsì látàyè tó bá ṣẹlẹ̀ ní pé ọ̀kan nínú àwọn ẹsẹ̀ bíi mẹ́fà àbí mẹ́jọ eléyìí tí tó bá ṣẹlẹ̀ wípé nínú àwọn òpó eléyìí tí ó gbé tẹ́ǹtì àbí ilé kálukú wa tó gbé dúró tá a bá fura pé òpó yẹn fẹ́ wó àbá rí pé òpó yẹn ti ń mì kálukú wa náà láwà solution tó fi já sí pé ilé yẹn ò ní ṣe kíni o kò ní wó tán lé wa lórí ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run ọba ń sọ fún wa nínú alukurani pé inna dina inda lọ́ọ̀yì al-islam àfẹ́ǹtì ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ẹyọ kan ṣoṣo ọba àlékè ọlá tí yọ gbà tí kò tún ní gba nǹkan ní ìmọ̀lẹ́yìn rẹ̀ òun náà ni islam ala imran aya nineteen. ní àyà 85, five ọlọ́run ni wàá mọ̀ ìyẹ́bùtà rí gọ́yọ̀rọ̀lì ìsìláàmì dínà falan yuqbala minhu ẹ ń bá wa lọ wá nǹkan mi yàtọ̀ sí islam bọ́yọ́ níṣòro wàhálà kan ṣẹlẹ̀ sí i ètò ẹ̀mú rẹ̀ ó nira ìyẹn wá fa kírú ẹni yẹn kó tún máa dààmú wá nǹkan míì lẹ́yìn ẹ̀sìn islam. àbótí ẹ̀ ń ṣe ìsìláàmù ó tún wá ń fi nǹkan míì kan lẹ́gbẹ̀ẹ́ fàlà ń yú kúbálà mi níwù láíláí ọlọ́run láàánú ìgbà lọ́wọ́ ẹ̀ torí pé lónìí mùsùlùmí pín sóríṣiríṣi ara àwọn mùsùlùmí tọ́já sí pé wọ́n ń jó kọ mùsùlùmí ṣùgbọ́n wọn àti ẹ̀ kírun rárá a dẹ̀ rí gbọ́ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ kóyà pé àádùn lẹ́bi ìbẹ̀yìnánà wà bẹ́yìnà àsọ̀là fàmáǹtà rọ́kàá fákọ̀dì káfàrọ̀ irú àwọn mùsùlùmí tí wọ́n kírun rárá wọn pàápàá tí wọ́n tún rí sí wípé kí làwọn fẹ́ máa dára àwọn láàmú sí inú àwọn kú mọ́ ìwọ tó ń kírun gan inú rẹ ò ṣe kíni o kọ̀ mọ́ bí inú àwọn àwọn àáfàá àjẹkọ̀yọ̀ apẹ́rù àwọn eléyìí kèfèrí ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́kejì a rí àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń kírun ṣùgbọ́n wọ́n tún ń mú nǹkan míì pẹ̀lú ọlọ́run wọ́n gbà pé ìrun nìkan ò lè la àwọn wọ́n sọ fún ọ pé ẹgbẹ̀rún yàásín kọ̀ọ̀ràn àjẹ́ yorùbá torí pé yàásín tí wọ́n ń kà kìí ṣe yàásín tọ́lọ́ ń ṣe kí ni o tọ́yọnu sí ẹlòmíì ní ẹgbẹ̀rún kùrùsì yù kọ̀ọ̀ràn àwọn yorùbá yìí látara pẹ́rù ìsìláàmù tìrú ẹni bẹ́ẹ̀ ń ṣe ìsìláàmù tó tún mẹ́bọ mẹ́sìn òun ni kọ́lọ̀ǹkọ́là wà ń bi eléyìí irú àwọn mùsùlùmí tó bá rí báyìí náà ìsìláàmù wọn ní problem ṣùgbọ́n irú mùsùlùmí ọlọ́run fẹ́ káwọ́ ó jẹ́ mùsùlùmí tó já sí wípé yóò máa kí ìrun fọ́lọ́run mùsùlùmí tí ó nígbàgbọ́ òdodo sọ́lọ́run mùsùlùmí tí ò ní mú nǹkan míì pẹ̀lú ọlọ́run ọba àlékè ọlá ìyẹn ló fà á máa bẹ̀rẹ̀ látòrí definition sheikhul islam ibn taymiya rahimahullah eléyìí tí wọ́n ṣàlàyé fún wa nípa tó ní í ṣe pẹ̀lú islam bàbá ibn taymiya ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n ní tí ń jẹ́ ìsìláàmù nǹkan alákọ̀ọ́kọ́ tó kó sínú ni alìsìsìláàmù lillah alìsìsìláàmù lillah kéèyàn ó jura lẹ̀ fọlọ́n tán nínú pa afẹ́ jẹun èèyàn ó jura lẹ̀ fọlọ́n kò ní jẹ nǹkan tọ́jára mọ́ nínú pa afẹ́ mumi èèyàn ó jura lẹ̀ fọlọ́n tán àsìkò òjọsìn tó Ramadan là ń gbà lọ yìí èèyàn ó jura lẹ̀ fọlọ́n tán pátápátá àṣerú ẹni tó bá jura lẹ̀ fún ọlọ́ǹtán yìí irú ẹni gan la lè máa pè ní kíni o mùsùlùmí òdodo níwájú ọlọ́run ọba àlekè ọlá alimohim bá a bá ń ṣàlàyé alisislamu lila èèyàn ò ní mú nǹkan míì pẹ̀lú ọlọ́run yóò jura alẹ́ fọlọ́run ni tán bá sọ pé tọlọ́run leléyìí òun lèèyàn ó máa ṣe tán bá ní tẹ̀sù leléyìí èèyàn ó jìnnà sí tẹ̀sù èèyàn ò ní nǹkan alákọ̀ọ́kọ́ tí islam kó sínú ẹlẹ́kejì jújúra alẹ́ fọlọ́run yìí di tawhid pẹ̀lú pé èèyàn gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run atawhid kéèyàn gbà yìí ọlọ́run ọba àlékè ọlá kìí ṣe méjì ọlọ́run kìí ṣe mẹ́ta bákan náà ìyẹn ò tún tako wahdatul wujud wahdatul wujud òun ni ìgbàgbọ́ burúkú kan táwọn kan nínú mùsùlùmí tí wọ́n ń gbé káàkiri. wahdatul wujudu ni wípé wọ́n gbà gbogbo nǹkan ti ń bẹ ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo yẹn náà sì lọ́lọ́run ìyẹn náà máa ń pè ní pantheism lọ́dọ̀ àwọn olóyìnbó ìtumọ̀ òun ni wípé fìlà tí mo dé yìí kí ni o wúwà òun náà ni kí ló pamọ́ sára rẹ̀ ọlọ́run tẹ́ǹtì tó dúró lábẹ́ rẹ̀ ni igi hùwà irin hùwà yóò wá máa sọ fún ọ pé kò yí ọ ni fìlà tó o dé ìkíná fi ṣe òwú níbo lòwú ti jáde inú ilẹ̀ talẹ́ni tó wá rọ̀jò sínú ilẹ̀ tó fi wo òwú ọlọ́run kí wàá ní fìlà náà ọlọ́run ni àkìdá abúlé léyìn ẹ ẹ lè rí kankan nínú àwọn àfẹ́ ẹni ọlọ́run tí Islam yé wọn kí wọ́n nígbàgbọ́ òdodo nù wá dátúlù wùjú ìyẹn ló fà á nínú àdúrà kan tó common ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tán máa ń ṣe náà lù wá bọ́yá ìmọ̀ kan lọ́jẹ́ wọn máa ṣe wọ́n mọ ìpìlẹ̀ àdúrà yẹn àkìdá wádàtúlì wùjúùd òun ló gbàdúrà burúkú yẹn wá òun náà làdúrà yahuwa yamanláhuwa iláhuwa yamanlá ìlà ìlàwà kì í gidi àdúrà rádaràda ni kódà téèyàn bá mọ lóga àrọ̀bíyà ó dà kéèyàn ọmọ lóga yorùbá àbí english gbogbo languages gbogbo èdè ayé èèyàn ò kí ń lo pronoun èèyàn ò kí ń lo dọ̀mọ́ìrù ká tó lè lo arọ́pò orúkọ àkọ́rí kíni ó kọ alọ́hù láìláà ilá kíni ó ìlàhùwà ọlọ́nkọ́ dákọ̀ ara rẹ̀ àdúrà kò lè sórí àdúrà yẹn àkídà kíni o. wahdatul wujud àkídà pé gbogbo nǹkan lọ́lọ́run ńlọ́fà àwọn mùsùlùmí kan tán nírú àkídà abúì ó tì wọ́n lọ síbi aburú tó lágbára tí wọ́n bá sọ fún ẹ pé kéèyàn bọ obìnrin lọ́wọ́ o kò dáa o àràmù ní ká fọ́ ọkùnrin ó ní pé gbogbo ẹ̀yìn ọmọ ìwà fóun ṣẹ̀ríà àràmù ní kéne ìwọ gan tó fọ́ ọkàn obìnrin kéne ọ hùwà ọlọ́run ìwọ gan obìnrin tó fọ́ ọkàn nǹkan hùwà tọ́ba lọ́pẹ́ àkọ́mọdé akéèyàn máa mú tí ọtí kéne kí náà fi sọtí ta ló rọ̀jò sí ní tán fi sọtí a jẹ́ pé ọtí gan fúnra ẹ̀ kíni o húwà ta ló mu ọtí húwà húwà wàá mu kíni o húwà kò lè yé wọ tọ́ ọ bá ti kà àwọn tíra tán fi ṣàlàyé àwọn àkọ́ ìlú yìí gbogbo àwọn tíra yẹn jẹ́ kó yé wa pé ìpínlẹ̀ àdúrà burúkú yẹn lọ yá húwà yá máa ń láwà kì í ṣàdúrà níbi tí mùsùlùmí lè máa ṣe kò nítumọ̀ mo pe òun ta lòun tọ́wọ́ jẹ́ páǹjẹ̀nù lọ́pamọ́ síbẹ̀ ńkọ́ tọ́ba jásí pé sìgìdì ni òun ń kọ́ ìyẹn gbọ́dọ̀ jẹ́ ká gbọ́ yé ara ń tó kó sínú ní kíni o àtàwọ̀hìn jama odi mélòó bá ní ìsìn odi méjì bàbá ibùdó tẹ́mi àná sàlàyé o pẹ̀lú àwọn ẹ̀rí táwọn ọmọ wa láìpẹ́ yìí bákan náà làwùbí tọ́ à ara ìsìláàmù kó sínú òun ni pé kéèyàn máa tẹ̀ láṣẹ ọlọ́run lẹ́ni tó fínú fídọ̀ kéèyàn ò fínúfíndọ̀ máa tẹ̀lé àti ọlọ́run ọba àlékè ọlá tá a bá ń sọ̀rọ̀ pé ká fínúfíndọ̀ àwọn èèyàn kan ń bẹ wọ́n ń tẹ̀ láti ọlọ́run nítorí àwọn àǹfààní kan tí wọ́n ń rí ń bẹ jàmọ́ ẹ̀já gbọ́yé téèyàn bá kírun nítorí pé wọ́n ò fún lówó ìsìláàmù kìdíkọ̀ yẹn níjọ́ tí wọn ò fún lówó má kò ní í ṣe kí ni o kò ní kí wọn fọ́lọ̀ téèyàn bá ń gbààwẹ̀ nítorí pé bí ìgbà fún gbààwẹ̀ ọkọ mi ò mọ̀ sọ̀rọ̀ dádì mi ò ní fún mi lówó oúnjẹ irú ìsìláàmù gidi tá à ń sọkọ yẹn èdè ìlọ́pàá tó jẹ́ pé mo rántí àwọn kan náà ọmọ ẹ̀yà tí a jọ lọ sí ìdílé ìdáwà yẹn bẹ́ẹ̀ ń bì lọ́nà iwájú lọ́nà lálùpọ̀ náà ni àlọ́jẹ́dà ẹ̀ bàbá kan bẹ níbi abà yẹn tó jẹ́ afọ́jú báyìí àwọn tá a bá jọ làwọn kan wà ní mo mọ̀ tá a jọ ṣe wúrà dá wà yẹn nígbà tá a ṣe dá wà ní ogbó bàbá yẹn ní gbogbo àbà òun nìkan ló kù mọ́sù yẹn mo sì máa ń rántí ọ̀rọ̀ bàbá yẹn di àárọ̀ yìí ó lè ti kú ní èsì òun tó bá ti kú ọlọ́ọ̀bá ní ṣítálì jẹ́ náà àwọn ìyàwó tí ẹ̀gbọ́n ti di kiri yó mọ́tọ́lásí mẹ́wàá bàbá bàbá yẹn ń sọ fún wa ń dọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ bàbá bàbá yẹn ọ̀dẹ̀ ríran kódà wọ́n mú wá sí Ìbàdàn bíi ní àlùbáṣọ nígbà táwọn olójú wá láti àwọn ṣe alíbàbà ẹgbà tọ́lọ̀ ń sọ nù ẹ bá kú lórí ìsìláàmù àmà bàbá yẹn láwọn ìsìláàmù lò lọ́dọ̀ àwọn ara ń jẹ́ kó ni pé ó ń dùn ọ̀nkan inú ìsìláàmù yìí káwọn òbí ó láwọn yóò ti àwọn ìyàwó àwọn máa ń fún ọ ní ìdá ìjẹ ìjọ òkú ní ìran dáadáa olóhùn ti sẹ́ rí ẹ fóònù jẹsẹ́ ìwé lóhùn ó ti kú mọ́sálásí wà bàbá bàbá nìkan ní oṣù lónìí. ó ń tọ́wọ́ bá ti rí pásítọ̀ òun sọ́lá yìí òun òkú nínú òun ọmọ tá a gbó sọ òun ó sì rán kírun sọ́lọ̀. làwa tún mọ́sálásí ń ṣe làwa kírun mọ́gárí ní bẹ́ẹ̀ àtúntúrì ìṣá ìbẹ́ka tó kú òjò náà. tí n bá wọn tí ọ̀rọ̀ lọ́wọ́ rò dé irú àlìkìyàdù yẹn téèyàn ọ̀tàràtàrà máa ṣe tọ́lọ́run tí èsè pé torí àǹfààní kan tí èsè pé nìkan fún iṣẹ́ ọwá láti inú rẹ̀ ni. ìyẹn lọ́fà tó yẹ pé lónìí téèyàn bá rí tí ẹ̀sìn bá dé sínú ìsẹ̀mí ayé èèyàn àwọn nǹkan táwọn èèyàn find very difficult wà lẹ́yìn ló ti nà tàràtàrà ṣe. ẹ máa wo lónìí ní ìsìn ẹ̀wọ̀n kó lè lọ lo ìjáàbù kó tó bójú ó nira fúyàwó àfáà mi àbá ní ìgan rí sí problem èmi mọ sísà kan ní University of Ìlọrin around 2003-2004. French òun ló ṣe ọmọ Ọ̀yọ́ ni sísà yẹn gba Islam kírísítẹ́nì ni French village lẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ ṣe bá àwọn mùsùlùmí níbi àwọn alábàáṣí ìgbìmọ̀ lọ ń gala ní maidugu ní mbukwara wàhálà fẹlẹ kankan rẹ àwọn máa ń lọ sẹ́kù French review àlékún táwọn sábà ti French throughout the federation àárín àti kóńwó làwọn mùsùlùmí kó sí là wọ́n wá fún láwọn àwé ó ti yunifásitì báyìí wọ́n kẹ́gbà síláàmù ọ̀sẹ̀ tó tẹ̀lé ọba ló lè kọ́ mo ní à eléyìí ó ti pọ̀ ju iná ọ̀nà ìgbà síláàmù ojú bíbò à jọ́ torí ọlọ́ à ọlọ́run lè yọ ó lè yọ kí ni ilé yìí kẹwàá ìgbẹ́pọ̀ ọ̀tà lọ́wọ́ fẹ́ sọ ọ́nẹ́ o tó wá lókùn tó ọ̀nà ojú lọ́ba lọ lọ́jà àlùgbàgẹ̀rẹ̀ ìlú ìtàn máa ń lọ ní ẹlẹ́yọ kan tí ó wà lẹ̀ ọ̀là fún tọrọ ní nǹkan bíbí kò bá náà ah, òun ò bójú torí ọlọ́wọ́ jẹ̀mọ́ ìdúró délé wíra yìí wọ́n láwọn oṣù náà ní àbíkọ́ padà mo ní lè sọ̀fọ̀ ìwúrú mi ti tẹ̀ sẹ́yìn tó bá di wípé ọlọ́run ní a ṣe nǹkan àrẹ́bí ní a ṣe nǹkan tá a tún wá fẹsẹ̀ ń rò ìsìláàmù wa ní problem àlèkìyàtù láwù lè tọ́ à wà lè kò lóṣù bí nà ṣe ẹbọ tá a bá sọ̀rọ̀ ìsìláàmù ẹbọ ọ̀gbọ́dọ̀ wà ní táàmù mẹ́rù ẹbọ yóò gbogbo sẹ́jẹ́ ní lahin ashrọ́fà ní ọ̀pọ̀ sánàbí náà sọ náà ń pọ́n lé kọ́dà bí àmẹ́lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam kò sí tìláàbù lórí eléyìí lọ́dọ̀ àwọn mùsùlùmí pé tá a bá ń sọ̀rọ̀ ọ̀gá gbogbo àwọn anabi ọlọ́run ànábì sallallahu alaihi wasallam èyí ò ní rújú àwọn ànábì ọlọ́run kò bẹ̀rẹ̀ lẹ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmẹ̀ nígbà tí wàhálà bá dé tọ́rọ̀ ń ọlọ́mọdé àwọn àwọn tó ń ìjọ náà a máa sáré káàkiri àlọ́bá nàbí ara ẹ̀dá ànàbí adama ansa àbúlé bashar nafsi nafsi ni nafsi ibrahim anta nafsi nafsi ọmọ ṣe musa gbogbo àwọn kiri yóò jọ́ lẹ̀ wọ́n bàbá lẹ̀ fún àdẹ́bí ìzá yóò dàgbọ́ náfsí náfsí náfsí ẹ̀mí èmi àdẹ́bí sọ̀rọ̀ láàrin ọ̀sán náà òun náà tọ́ ní ìjọ rẹ̀ lójú àdẹ́bí náà wà lọ forí kalẹ̀ fọlọ́ olórí máa gbà nǹkan lọ́wọ́ ọlọ́run láyé òun ni ká máa kí òun káwá pẹ́ kárí kéde sùjú lẹ́ni tí ó máa lọ́rùn tọrọ lọ́dọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sáwọn èèyàn lẹ́lẹ́bọ̀ wọ́n ní sí pé ibi tó lè jẹ́ solution ọ̀rọ̀ àwọn èèyàn òun lẹ́bọ̀ níbẹ̀ bá ní àdúgbò tí wọ́n ní láwọn ọdún yìí wọ́n sáńṣà àbá àkàn pé àṣebá ah, àbá àmọ́ òkè láàrẹ́ ó ní ẹgbẹ́ àwọn ẹgbẹ́ sóríta gbogbo ìgbà àbá àwọn ẹgbẹ́ sóríta mọ máa wọ́n in fact mọ wà láńlọ́ọ̀dù ìjọba sọ̀rọ̀ sọ̀rọ̀ àbá yẹn ìjọba àbá ló pẹ̀lẹ́ ẹgbẹ́ òun làbá àdẹ́ sí gbẹ́ ẹ̀rọ àbá àti ìsẹ́gbẹ́ lọ sí kílókọ rẹ̀ ìwé ní cfm tọ́lọ́ ti kọ́kọ́ lọ láti ẹ̀wọ̀n ẹ̀sẹ̀ yìí àbá ní àwọn ọmọ rẹ̀ máa fi omi àgbọn mọ ojú ara ó tó mọ ọtí lọ wọn súdíò àwọn àbá àkà náà nìyẹn. àwọn mùsùlùmí oríṣiríṣi lọ́wọ́ wà lónìí bọ́ làwọn èèyàn máa sórí ta máa pọ̀ pọ̀ ló kọ ìyá lórí lọ islam wa ọ̀gbọ́dọ̀ lẹ́bọ̀ nú tá a bá wá yọ nǹkan mẹ́rin yẹn kú wọ́n wá mọ islam lórí òkú márùn bó ṣe wà ní àdìsí abdullahi ibùdó ọmọ rọ̀bí aláàánì ebúni yàrá islam aláàkàtì a mọ islam lórí òkú márùn ni àwọn òkú yẹn ká gbọ́ ọlọ́run gbọ́ ẹ̀rí pé tá a bá wò ìyẹn ti kó ṣíríkù nú ká máa kírun ìyẹn ti kó jọsìn sínú ààwẹ̀ ìjọsìn ní zaka ìjọsìn ní hajj ìjọsìn ní. tó bá wá di pé gbogbo àwọn ìjọsìn yìí àdínkù wa ń dé bá àtàwọn nǹkan míì tí Islam kó sínú táwa sì ń sẹ́ni ó ká wá rò pé kí lójútùú rẹ̀. àǹfààní alákọ̀ọ́kọ́ àwọn nǹkan mẹ́ta kan ń Islam àwọn nǹkan Islam àwọn component of Islam ó sí àwọn orígun Islam márùn tá a sọ yìí. sẹ́yìn báwọn nǹkan mẹ́ta bá a ní lọ́jẹ́ component Islam òun gan ó ti wà nínú òpó ìsìláàmù ọ̀dẹ̀ ti wà nínú definition tá a mú wa o ṣùgbọ́n àwọn nǹkan mẹ́ta yìí níjọ́ tó bá di kó ń dínkù lára wa tó di báwọn nǹkan yẹn wàhálà ń tẹ̀lẹ̀ sí àwọn ọ̀kẹ́sẹ̀ ti tẹ̀ kù. alákọ̀ọ́kọ́ nínú nǹkan mẹ́ta tí ìsìláàmù kó sínú òun ni àlẹ́ àkíńdà ìgbàgbọ́ òdodo ní ọlọ́run àdìsọ́kàn tó yanrantí àwọn àfáà tó láwọn ọkọ̀ mi ìtàn máa ń pè bíi kápẹ́ ní àtàwọ̀hìn bíi kápẹ́ ní àlìmọ́ọ̀nì òun náà ni usulu dì òun ni alikikul akbar òun làgbọ̀dé ẹ̀sìn tọ́ga jù. àkíńdà yìí òun ni ó máa sọ nípa ìgbàgbọ́ wa sọ́lọ́run ìgbàgbọ́ wa sáwọn síra ọlọ́run sáwọn àtàwọn tọ́jọ́ orígun yìí máa nílẹ̀ fẹ́ fà. ààrẹ sọ pé ìsìláàmù wo ta ni torí pa ará mùsùlùmí kọ̀ọ̀kan tí wọ́n ti gbòye àṣà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kan ṣe ìdí àwùsùn náà nígbò mùsùlùmí ní tòun pàpẹ mọ́ra súnà ọ̀rọ̀ àkídà dárò náà lórí. sẹ́yìn nípa bá sọ pé ìsìláàmù fẹ́ wó àbọ̀ fẹ́ dínkù ìpìlẹ̀ rẹ̀ tí ó wò lọ́rọ̀ àkídà yìí. iná pàtẹ́ rẹ̀ ló ní nǹkan tí tó kórira ọ̀rọ̀ àkídà yìí dé yẹ́n mọ̀ ní àwọn àbá alákìídà nù. gbogbo olùdókòjà lákìdá àwọn àbẹ̀rẹ̀ pẹ̀lú àkìdá wo àkìdá sọ̀híyà àbí àkìdá fásidà àdìsọ́kàn tó dá àwọn àfáà tó kó sínú pọ̀ ọ̀tà sí sọ ọ̀rọ̀ pété ìsìlámù ọmọ adékù kí ni ó dínkù bẹ́ẹ̀ ojútùú láwà sí gan ní sọ ni sẹ́rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbàgbọ́ òdodo tó yẹ ká mọ̀ ń bẹ̀ pọ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé ń tọ́jọ́ òun gan ní kí ni òun ní ìpìlẹ̀ ẹ̀sìn ẹ ìrún ní ìsìn tí bá fẹ́ kírun tí bá káwọ́ máa yà mo nírun tí bá dáwọ́ mo nírun ọ̀rọ̀ kí ni jàmá ọ̀rọ̀ fíkì mi. dọ́pẹ̀lẹ́ ọlọ́ngbọ́n mi dáadáa ẹnìkan ti náà sílà rákà mẹ́wàá fún ẹnìkan ti ogún rákà àbí omi rò pé ìsìláàmù ọlọ́run pé lórí tíra àbá kan àbálà yé àbá kan rárá àbọ̀rọ̀ pé tíra àbá kan lọ kàtó lọ kàtà àwọn àbá mi pẹ̀lẹ́ ìdáwọn náà mú wá nínú àwọn tíra wọn tẹ́mi bá kíra kà mẹ́wàá tí mo fi mẹ́ta lé tí mo ní mẹ́ta la máa kí déédéé tẹ́mi kan bá ní mọ́kànlá ló ń wó déédéé tẹ́mi kan ní fifteen ní pẹ̀lú wíṣìlì déédéé tẹ́mi kan ní twenty three ní ọlọ́run gbà wọlé tẹ́mi kan ní thirty nine gbogbo ẹlẹ́mẹ́nu tíra mẹ́ta sọ́ọ́ ìmọ̀

ìyẹn ló sọ àwọn èèyàn kẹ́lí kèbèrè irú àwọn sọ́láwọ̀ bàbá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam kò jíjẹ́ ọlọ́run wọ́n ẹgbẹ́ mùsùlùmí kẹ́lí kọ́ ní pé fúlà máa máa ń gbo òun lànàbí nǹkan yìí ó ànàbí sallallahu alaihi wasallam kèé ti ànàbí nǹkan yìí kò ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kódà ìyàwó òun ọba bí àwọn kan àwọn ìtọ́wà ládùúgbò wa gbàrá ìbò àwọn ẹnfílóòtù lẹ́tà gangan ṣe kí ni ó ti ya lẹ́tà ẹnfílóòtù lásán lọ́wọ́ ń pánlé ẹjọ́ tẹ́tẹ̀ wà ẹnfílóòtù èèyàn ka lẹ́tà bí òde ka lẹ́tà ọwọ́ mú ẹnfílóòtù ọwọ́ àti sáyẹn rẹ̀ o tó wá ya fúláwà sí o tó wá fẹ́ fà búbu sí bí ẹ ti kẹtẹ́lẹ̀ kan mú nígbà tó yẹ ẹ̀yẹ́ náà wọ́n fi o ẹ tó wá ń fẹ́fẹ́ fún mùsàlá ẹ̀sì ìgbéyà ìranù lásán láìsí ìbá tó ń rò mọ́ ní wọ́lọ́jà jẹ́ ti tí kéèyàn tó fi nura ká sọ fún ó tó bẹ̀rẹ̀ òun ní àjèjì rẹ̀ ìgbéyìí lélẹ́yìí e ìdí gbogbo ìfẹ́ fílọ́fínà sí information tó wà ní ìlà ní western of money gẹ́wọ́kàn ní ọwọ́ àwọn rẹ̀ nígbà tí lẹ́tà ṣe kí ni oṣù tó ti yá dànù. gbogbo ẹgbẹ́ bá sáà ọ̀rọ̀ àkídà ni. ẹ bá ní kúrò ayé sọ̀rọ̀ ọlọ́run ó ti kú mùsùlùmí. ẹ bá ní kó wọn gba màláíkà gbọ́ kìí mùsùlùmí. ẹ bá ní wọn gba àwọn mùsùlùmí.

ẹ ń bá pẹ́ pẹ́ òjijì ọ̀gbẹ́ ìdàlẹ̀ kìyàmà ó ní àyíká mítínà wàkúnná sùrọ̀ ọba ń wá ìdọ́mọ àyínná làmàbí ọ̀rọ̀ á ti kẹ́wé ẹni bẹ́ẹ̀ ń bọ́ kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá ó ti di pèsè rí ọ̀rọ̀ àkìdá àgbọ̀nbọ̀ yẹpẹrẹ mu ìyẹn láti máa bi àwọn àfà kí làkìdá kó dínú ibi tá a ti máa ń mákìdá ní kùránì àti kéde o súnà kéde pé ìbáṣu wa wá lálà ìmáàmù wa wá lálà ẹṣẹ wa wá lálà wọn nípa wọn rí wípé agbọ́dọ̀ ṣe báyìí náà ọ̀rọ̀ àkìdá àìmú nínú àlá àìmú nínú àwọn àrọ́rùn fàlásífà pé kí ni philosophical thought àìmọ́rọ̀ àkìdá bẹ́ẹ̀ amọ́múnu kùránì àti súnà ni ìlọ́pàá tó jẹ́ pé bí ọ̀rọ̀ àkìdá burú dé jẹ́mọ́ ìsìláàmù ti bọ́lá jápáyé àwọn sálà àwọn ẹni eré tó ti lọ ni ó ń bẹ nínú àwọn tó ń ṣe wáàsí lórí rédíò orí tẹ́lì nínú nínú àwọn tó jẹ́ káwọn èèyàn ọmọ òròpé lè yọyẹ kọ́ máa sọ̀rọ̀ tó bá jẹ́ ayé àwọn sálà wọn ò sì gbé ọ̀bẹ lé wọn lọ́rùn èmi kí mo sọ bẹ́ẹ̀ ẹ lọ ka síra mọ̀tásọ́rù síra tọ̀rọ̀ sọ àbá mú ìṣẹ̀lẹ̀ tó pọ̀ kí ìkẹnu méjì péré wá ń bẹ̀ ọkùnrin kan jẹ́ jáàrú jẹ́ mẹ́yọkọ̀ wá torí àdúgbò tó ní sáà lọ́bọ̀ jẹ́ mọ́rọ̀ jáàrú gbọ́dọ̀ jẹ́ dáàmú wá jáàmù fún òjìrì àmù mùsùlùmí ni àáfà àbòdì wọn tí omi ṣùgbọ́n tó di àáfà ni ọmọ kéwù àáfà tó di ìjọba ọba tọlọ́hún gbọ́ takùtọ̀lọ́hún wọ́n lọ wá ń sọ publicly pé àtìdá òwèrèwò lẹ́ ń sọ ti bèèrè ní bẹ́ẹ̀ wo èmi jáàmù lárúbáwá ló ń sọ lẹ́nu òkè ṣe Yorùbá o ó fún pé lárúbáwá bọ́ọ̀dì ó ní mọ fẹ́ kí ni mọ kí á níbi tó ọta kò ó lọ́nà ọ̀rọ̀ sọ wípé wàtàkọ́bà lọ́rùn ìbùrọ̀hìmà kọ̀lílá wàkálàmà lọ́rùn bá ẹ̀fẹ̀ yìí. ó ní mi ò gbàgbọ́ mi ò gbàgbọ́ ẹ̀ bàbá mi sọ bá tó àdáyé lẹ́nu ìbákàlà lọ Ibrahim àlílá ọlọ́mú Ibrahim lọ́rẹ̀ ààyè fóònù ọlọ́run ti mú yàn lọ́rẹ̀ ààyè ó di ọpọlọ òbí dájú ẹsẹ̀ ọba tó ń sọ ẹ̀dì ẹ̀kẹ́ wàká lánà lọ́rùn sá tẹ̀kìlì ọlọ́lọ́run ti bá Musa sọ̀rọ̀ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ní ti sọ̀rọ̀ tó gbé bá sọ̀rọ̀ ní tí mi gbogbo jọba wàláì nígbà òsì jíjọ léyà ẹni tó jẹ́ ìmọ̀ràn àwọn mùsùlùmí àbá àkálíbù níjọ́ náà ó ní ká lọ wọ́n sì so wọ́n so lọ́wọ́ wọ́n so lẹ́sẹ̀ ó mùsùlùmí o lọ́wọ́ dọ̀hà ẹ̀kún ọlọ́wọ́ o rí lónìí fáírọ́ọ̀sì ni tá a bá tètè fi antivirọ́ọ̀sì pákàbí kakú onílẹ̀ fáírọ́ọ̀sì rẹ̀ ọmọ ẹ̀ràn yóò kórìí ikú bá àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ó takò kùránì ó tún wá ń sọ publicly ó tún wá ń fi rinlẹ̀ ẹ̀sìn mà ní ni àwọn èèyàn mọ̀ pẹ̀lú kéwú wọ́n máa rò pé ń tọ́sọ òdodo ọ̀rọ̀ ni ẹ máa rí àwọn gọ̀gọ̀rì yúùn ẹ láwọn àkùnfà ìsírẹ́lì tí wọ́n máa tẹ̀lé kó tó di pé yọ́ sàwọn èèyàn ọba gbọ́dọ̀ lé lọ́rùn nígbà ọ̀lẹ́yà wà láì àwọn àfẹ́ ni ọlọ́run pọ̀ àwọn tó lónìí ṣèbá mùsùlùmí ló sọ̀rọ̀ méjì mùsùlùmí sọ̀rọ̀ méjì mùsùlùmí sọdún eégún mùsùlùmí yóò sọ pé àbá òun sọdún eégún ìkan nígbà tó bá tọ̀nà àfùtúbà lọ́dọ̀ ọlọ́run mọ̀hábírù mọ́tálásí kan náà lọ́wọ́ àlàbí eégún àwọn tí ń tẹ̀lé léegun ta lọ́pọ̀ jù mú wọn ìbáwọn ó dà mú bárẹ́dì ó program sábẹ̀ kan náà àbáwọn tó ní àwọn ají náà lòun náà ìmọ̀ ìlú láwọn ọmọ sí àfà àfà wà lọ́tọ̀ ẹ̀sìn wà lọ́tọ̀ ìtọ́sọ̀ ọ̀rọ̀ àṣà wà lọ́tọ̀ ẹ̀sìn wà lọ́tọ̀ ṣùgbọ́n àṣà tó bá tako ẹ̀sìn á dọ̀la fún ẹ̀sìn lórí kíni o àṣà. sọ ti yé nìyí ìdá àṣà àárọ̀ dọ́kílá ága máa di kùtì màdì alàlà ága. tọ́ba ti lè di pásà kan bẹ́ẹ̀ òkè ní ìdílé abẹ́ ń sọ ká máa dọ̀bálẹ̀ àṣà Yorùbá ni ṣùgbọ́n kọ̀ wàhánà ní masáájì dàdí ńlá fàlà tẹ́jú máa lọ àhàdá gbogbo aláàpárí bàbá àti mẹ́lọ́ bá sọ bẹ́ẹ̀ bá àti gbogbo àwọn ohun sùn. Tí ó lè kọ́ lé nípìnlẹ̀ bẹ́ẹ̀ bá lè ṣàlàyé pé mọ́mí àgbàdo ká ń gbé àrùsálámẹ̀ hmm, àwùjọ àgbàdo ni wọ́n máa ń dọ̀bálẹ̀ ní ẹ̀yìn ìbàdí ká dọ̀bálẹ̀ ọ̀bẹ̀ ṣẹ̀ lónìí ní ìsìn ọmọ òní dọ̀bálẹ̀ fáwọn àtàjọ́kọ̀ yìí ó bá àwọn ọjọ́ fẹ́ẹ́ fìwà gẹ̀ẹ́sì ní ilẹ̀ ọdún mọ́wọ́ òní ti kọ́ ọmọ ẹ̀rọ gẹ̀ẹ́sì gẹ̀ sàlámù alẹ́kùn ó ti tó àwa ti gbọ́ yé èyí ní ti kọ́ ẹ̀sẹ̀ máa búkú kankan fún mi mo ti gbọ́ yé ṣùgbọ́n bí ìgbìmọ̀ bọ́yà mi rẹ̀ ga mọ́ mọ́ ẹ̀mí ọmọ ẹ̀tọ́ ọmọlé tó bá ga á èmi àti ẹjọ́ pàdé ìdí kànga ò èdè gómìnà àlùwà là fún mi kó tó lè fẹ́ mi kẹ́ni kí n sọ́fà mi jáde mi lọ́ọ́ fi nǹkan sí ọ́. èmi àti ẹjọ́ fẹ́ wọ mọ́tò mọ́tò wá káyè èèyàn kan èmi lọ́ọ́ yẹ kó ní kọ́ wọlé ọwọ́ àbáyọ sáfẹ́ mọ́tò ìlú mọ̀ nǹkan sí lọ́ọ́ fi nǹkan sí ọ́. kèé ṣe àìmọye nínú inú àwọn àbáyọ Yorùbá àwọn alágbára kan ti para wọn ní pẹ̀lú bá ìdọ̀bálẹ̀ tí wọ́n fi nǹkan sára fúnra wọn ẹni sábà dọ̀bálẹ̀ fún ọ̀rọ̀ làlá rẹ̀ bí ìjàpá lé mọ́kùnrin wọ́n ní dọ̀bálẹ̀ ìṣe kí ni òkè ṣe wà ṣùgbọ́n torí pàwọ́ àti káwọn nǹkan kan yé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkìdá yìí òun gan wa tọ́ba ti lè àwọn tí wọ́n fẹ́ sí òde iná torí ẹ̀ ọmọ kíni o ọmọdé ra nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nínú nǹkan mẹ́ta a ní ìsìláàmù kó sínú òun ni àlẹ́ isi ń jẹ́ ìbáàdà gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ kàmá Sheikhul Islam Ibn Taymiyyah fi kìtàbí àlùbùdíyà ninu síra Ibn Taymiyyah kan síjà àlùbùdíyà fún sútà yẹn sí English ẹni tó bá rí English àlùbùdíyà náà wọ́n kọ́ wọ́n wá tú síra yẹn dáa pọ̀ ìtò ní ṣe pẹ̀lú ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ kan nù ń sọ lágbára kọjá pé bá torí pé gbà mí ìfẹ́ rí kéèfé títí kú àfi ara nìkan lọ́wọ́ owó inú yìí ibi tẹ́bí àtọkọ síra mi tó ń fọ́tulẹ̀ ìrọ̀kíyà sí àmọ́lì ọ̀dìyà ó dẹ̀ máwọn àdìsí kan wá àdìsí sàbẹ́ sẹ́rẹ̀ sàbẹ́ kan tó já sí wípé òun tiẹ̀ kò lè má mutí ṣùgbọ́n kó lè má mutí tó ó nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ànàbí ẹ̀sẹ̀ ni òbí ráyè sílẹ̀ wọ́n wá máa ń mú wá bọ́ bá ti mutí wọ́n tó fún níbi lálàá fọ́ọ̀tì fún lẹ́gbàá fọ́ọ̀tì wọ́n tó fún lẹ́gbàá fọ́ọ̀tì ọwọ́ àdìjọ́ kàtà mọ̀ wá sàdé kan bá láàánà rẹ̀ sí láàánà kan lọ afárò máa tún tà kí ọlọ́run ìjọ dáa fún ọ ọsán gbá fún ọkùnrin tó wà ní wọn bá mú sí láyé ẹ̀jẹ̀ tó mọ̀ wá sàdé bí olú ọ̀nà àdàbí ní kíkì kíkì kíkì kíkì ẹ má rẹ̀ èsù lọ́wọ́ lórí ọmọ ẹ̀yà yín nítorí ọsọ ẹ̀mí rẹ̀ ó jẹun ní nítorí wọn ti mú ọsọ lọ́wọ́ ọ̀jẹ̀gbà ẹjọ́ ọmọ ẹ̀jẹ̀ gbá lọ ọwọ́ àpótí ẹ̀ lóhùn fẹ́ jẹ gbàǹgà ó ṣe òkú ṣe kí ni o ó ní má nì arákùnrin wọn lọ́wọ́ padà ṣùgbà débi wípé níjọ́ tí ó ṣùgbà ìbò ó lẹ́nu tọ́lọ́ lókù ṣàhádà lókù tọ́jà tí wọ́n bá àlejò ọlá yóò fi òkú má rí ẹnu fẹ́ẹ̀rí ìbáàdà ìjọsìn bàbá ní pé ismun jaami orúkọ kan ni tó kó sínú likuli máa yọ ìbùbù lọ gbogbo tọ́lọ́ ń bá nífẹ̀ẹ́ sí wàyẹ̀rìbọ̀ tọ́lọ́ ń yọnu sí nínú àkùwálì wà àmàlì nínú ọ̀rọ̀ àfiṣẹ́ àbọ̀ ẹ̀rọ wà ní báàsì náà èyí tó ń rà bẹ́ẹ̀ ìtọ̀pamọ́. tá a bá ti kọ́kọ́ eléyìí náà yẹ pé ìjọsìn ọkọjá akírun àgbàwẹ̀ ṣùgbọ́n nínú àwọn ọ̀gá àjọsìn òun ni mẹ́rin tọ́lọ̀ ọba àlejò ọlá tó kó sára àrùkánù Islam a rí pé tá a bá ti yọ ní mẹ́rin kúrò nínú orígun márùn tá a lọ́wà nínú Islam mẹ́rin tó kù ìbáàdà ni ṣùgbọ́n ìbáàdà yẹn ó tún wá pín sí méjì ọ̀nbẹ nínú àwọn ìjọsìn yẹn tó jẹ́ pé ìbáàdà tó ń jìsìlíyà wà ìbáàdà tó ń màlíyà àwọn kan bẹ tó jẹ́ pé ara láàfi ṣe àwọn kan bẹ owó láàfi ṣe àwọn kan dẹ̀ ń bẹ àtàrà àtowó láàfi ṣe jàmá kákìrún ní ìrùbá níbi owó kankan lọ títí lẹ́yìn bóyówó tó fi ra sọ tọ́ọ̀bà sí kírun tẹ́lẹ̀ náà sọ́ọ̀mà ìrùn káàkiri mú ìwọ onídìí pé ẹ̀yà bá àti òtá ìlú láti wà lẹ́yìn tí máa fi jẹun lọ ni lóòótọ́ lè bí ń pọ̀ wà kí o ó dàbẹ́ pé ebi bá tún lágbára lára rẹ o ti fẹ́ dákú o ò lè dìde àti òkú ní ìdókòó bàbá tó ní kọ́jú rẹ kọ́ rẹ lélẹ̀ tí ọ̀bá òsì lélẹ̀ ara rẹ ọ̀yà rí bẹ́ẹ̀ almuhim ara ń ìjọsìn tí ìsìláàmù kó sínú ní ìjọsìn tó wá di pé ìjọsìn náà ti ń lọ táwọn èèyàn ò ṣèjọsìn mọ́jàmá ìsìláàmù yẹn àwọn nǹkan tó gbèrò ó ti lọ díẹ̀díẹ̀ yẹn tá a bá wá wò ẹ jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ látòrí mẹ́rin tí mo lára kí ni alẹ́bí ń sọ nínú látúnkọ̀dọ́nà ìrọ̀lì Islam ìrúwàtán ìrúwàtán àmẹ́bí ní sẹ́ẹ̀ ráwọn nǹkan abẹ́yìn àwọn nǹkan ọlọ́lá àwọn nka àwọn nǹkan tó jẹ́ nǹkan tó gbé ẹ̀sìn ró àmẹ́bí ní yọọ máa lọ díẹ̀díẹ̀ yọ́ máa bàjẹ́ díẹ̀díẹ̀ àdínkù ọ́ máa dé bá tó fi já sí wípé kò kankan ó ìdí mọ́ ń bọ̀ wábẹ̀ ètò ní í ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀fẹ̀ ká máa lo ṣẹ̀ríà ká máa lo kùránì àti súnà ká fi máa dájọ́ èyí ò tiẹ̀ ti lọ tipẹ́ tipẹ́ kó ti lọ lásìkò bá bàbá máa sọ̀rọ̀ aláìsẹ̀ láìpẹ́. anábìlẹ̀ ìtijọ́ ọlọ́kàn ní àsọ̀lá ìrún ní ọlọ́kàn yìí ẹ̀rí pé tọ́lọ̀ bá fẹ́ dàrú tán ṣé mùsùlùmí náà báyà ó sì kí òun ọba wa kí òun ó sì bá wa kí òun ṣé ẹ̀rí ìrún yẹn ní ọlọ́kàn yìí tọ́ bá dáàrin kan kò ní kí òun mọ́ tó bá ti rí pé ẹni pé nìkan ìsìláàmù ń lọ lára rẹ̀ díẹ̀ díẹ̀ ìsìláàmù ń dínkù ìsìláàmù ń dínkù ìdí ó dínkù kẹ́yìn tẹ́sí màgbé ó ti ta fẹ́rẹ̀ òun nìkan. ṣé ẹ wá rí gẹ́gẹ́ bí àwùjọ mùsùlùmí lápapọ̀ ìrun ọ̀gá ẹ̀sìn ni lànàbí wa sallallahu alaihi wasallam nínú àdìbù tìrìmìbí ó ní inna awwala ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamati min amalihi salatuhu nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n di ẹ̀rú nǹkan alákọ̀ọ́kọ́ tẹ́rú ó ṣe síro rẹ̀ tó bá dijọ́ ìdí àti àmà ọlọ́run ní bèèrè mo convention ní degree phd tó láyé ọlọ́run ní bèèrè ilé mélòó lọ́kọ́ ọlọ́run ní bèèrè ọmọ àti ọlọ́run ní béèrè irú ìyàwó wo lọ fẹ́ ọlọ́run ní gbogbo nǹkan yẹn ìrọ̀rọ̀ ọlọ́run fàyín ha tọ́lá wá yẹ̀rù wò tí ó dá tí ó sí wàhálà pàkọ́jú áfúlà àwọn à ó ń tọ̀ sórí ó lọ́dọ̀ ọlọ́run ti ẹ̀dá ọlọ́run kan nù wọn. tí wọ́n bá wá yẹ ìró wò ó já sí pẹ̀lú wà kọ́sírọ̀ ó ń ó irú yìí lánàá bí ni wọ́n mọ káyìn tẹ́ ẹ wá rí oyin lónìí tó ti ń lọ láwùjọ mùsùlùmí rọ̀mọ̀dọ́n bá a sọ pé tó dé ìpamọ́ èèyàn ń kírun ọ̀pọ̀lọpọ̀ ní òkú kírun mo ti gbọ́ òórùn sìgá darí láàárọ̀ yìí nígbà mo fẹ́ wọ́n mọ́tò mi tó ká ń bẹ̀ yẹn sìgá tó nípa nínú àwẹ̀ tó o bá ti ẹ̀dáwọn àwùjọ kan bá dà ìdí ìdí látà gbọ́ ṣe tọ́ọ̀rù ní kẹ̀kẹ́ kan ṣé báwọn èèyàn àwọn kẹ̀wọ̀n ti lọ ni wọn ò ti ẹ̀ ń ẹ̀ lẹ́sẹ̀sì kan bá lẹ́yìn àwọn kẹ̀jẹ̀ bàájì lọ tí wọ́n tí wọ́n ṣe gàwúrè tí wọ́n rán jù jìjì tí wọ́n jọ nǹkan kẹ̀jì. jẹ́bẹ̀ wọ́n bá ti di wípé àwọn nǹkan tó jọ mẹ́sìn òun náà ń dínkù kámọ̀ wípé bíbẹ láyé wa ọ̀sàǹfààní ìdí òjò ọ̀sàǹfààní máa sọ láìpẹ́. ẹjẹ́ àtúwò àsọ̀ọ̀ àwẹ̀ àwẹ̀ rọ̀mọ̀dọ́nù là ń gbà yí òun jọ̀nà yẹn lẹ́yìn rọ̀mọ̀dọ́nù àwọn àwẹ̀ súnà bẹ́ẹ̀ mùsùlùmí mélòó ló ń gbá àwẹ̀ sẹ́ẹ̀rí akẹ́wọ́lẹ́ ẹ̀yìn àwẹ̀ ẹ̀yìn ọkọ̀ ẹ̀dùn ń gbà èèyàn mélòó ní gbà so orúkọ tọ́lọ́ bá ní ọmọ ìwọ ìyá mọ́sàdá ń láì àwọn èèyàn pọ̀ ní òòlù tọ́jọ́ láì fún ọ̀gbà àwẹ̀ tẹ bá wọn mùsùlùmí náà wọ́n jẹ́ sincerely tó bá a ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní jẹ́ ni ọlọ́run látara àwẹ̀ pàápàá àwẹ̀ Ramadan ẹwọ́n tá nàbí wa sọ́lọ̀ láàrin wa sọ́là ń sọ pé ìdásọ́ láti lè mẹ́ra tù kọ́ńtà tóbi ní báńkì wákàtí má láàrùn rẹ̀ pé wà sọ́ọ́mọ́ ṣáàrọ̀ a ọ̀nzá àwẹ̀ Ramadan oṣù kan pé torí pé nature obìnrin ẹ̀rí pé tẹ bá máa wà fúgàmù tá a máa ṣe ìbéèrè táwọn èèyàn máa ń béèrè ìbéèrè kan lọ́wọ́ obìnrin tóbìnrin ọ̀bá sọ́ra níjọ́ tóbìnrin bá ti wọlé ọkọ tí èdè bọ̀ wọ́n mẹ́nu pọ̀ ó lè má sí ọdún kan láyé tí tí ó fi gbà wọ́n wà abẹ́rẹ́ yín mẹ́rin ló máa ṣe ọ̀rọ̀ ilé ọkọ lọ́dún yìí kò mọ sùn jẹ olóyún Ramadan ti ń bọ̀ ó ti bímọ ó ń tọmọ lọ ọjọ́ kẹta ó tún ti lóyún mi ọjọ́ kẹrin ó tún ń tọmọ lọ ọjọ́ karùn-ún ó tún ti lóyún mi ọjọ́ kẹfà ó tún tọ́mọ lọ́wọ́ ó lè rí bẹ́ẹ̀ for complete ten years obìnrin yẹn pàápàá lásìkò téèyàn bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ fi ń ṣòwò kíni o ṣòwò ọmọ. ìgbàlá ni àmọ́ wá rúkàf yọ ọmọ wá ìdẹ̀kùn bàtà wá sìndẹ́lẹ̀ mo ti kà fúnra mi nínú àwọn onímọ̀ tí wọ́n ti lo ọ̀rọ̀ inú àbá àtàwọn ọ̀rọ̀ míì wọ́n ka obìnrin tó bá lóyún sínú àbóbìnrin tó já sí pé nọ́ọ̀sì mọ̀dà tó ń tọ́mọ lọ́wọ́ tó jẹ́ pé yẹn ló fà nira fún kí òjì ọgbà wẹ̀ wọ́n kà fún wàhálà lẹ̀ bí iná yòókù ìhòkú náà wọ́n kà fún pọ̀ wọn náà ara àwọn tó yẹ pé ìnira bẹ fún tí ò ní gbà wọ́n kà fún bí àwọn arúgbó wọn lè ṣe fídíà obìnrin ní ìbáyé ìdúgbò ìbáyé tí yóò rí àwọn ọdún fídíà ní àwọn ẹ̀sìn lọ́dọọdún fídíà ní àwọn ẹ̀sìn ó ti gbàgbé àdìsí pé wà sọ ọmọ ṣàárọ̀ à ànàbí ọ̀sọ́ ní pé wà fẹ́ fídí ìyá sí ṣàárọ̀ à ànàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ ọmọ tó ń sọ fọlọ́pọ̀lọpọ̀ obìnrin ọ̀fẹ́ ìjọ tó wà lọ́wọ́ ọmọdé náà ti máa ń gbá àwẹ̀ àwẹ̀ ni lọ́fẹ́ lónìí tó bá ti di wípé tó àwẹ̀ ó nira fún yàn ara ń tó gbẹ́sìn dúró ni yàtọ̀ táwẹ̀ ọ̀ràn yàn gan àwọn ó tó máa gbàwẹ̀ súnà ẹ ti máa fura pé nǹkan ti dé jàmọ́ ẹ̀já wọ ọ̀rọ̀ zaka ọ̀yẹ́ kí e, àwa mùsùlùmí ọ̀wà bá a ṣe wà yín kí tó já wà bẹ́ẹ̀ ní fáwọn olówó wa wọn yọ zaka bó di wọn yọ ẹ mọ̀jà ṣe ní sèé wà láì òṣèlú táwa tó báyìí ní Islam ṣùgbọ́n àwọn tó lówó lọ́wọ́ wọn ọ̀gbẹ́ sí ìyẹn ní pọ́blẹ́mù tá a ní àwọn tó bẹ́ẹ̀ sì yé mú àwọn tó lówó lọ wàhálà àti kọ̀dùnmọ́ lọ olówó kan òṣòṣì mẹ́fà kan olówó kan òṣòṣì wá ń kú kódà ìwọ náà lójú ìdáwọ̀ ìjọba yà sí rí ẹ̀gbọ́ gan wàhálà táwọn èèyàn ti kó síwájú rẹ̀ òun tó sì ti máa rò pé wọ́n lọ́mú pẹ́ tó lówó yá tí màá fi gbọ́ àwọn aláì. sincerely tẹ́rọ wà wò lónìí a bá náà wò lóòrùn ní bá ń yọ zàkà bó ti yẹ wọ́n yọ ẹnìkan bá ní forty million naira lọ yọ yọ wá nínú. níbàdàn àwọn olówó mùsùlùmí tó kọ wọ́n wọ forty forty million tá a bá ní àmọ́ ẹ̀ka wọ́n lé one hundred wọ́n lé ní one hundred táwọn wà ní ẹ̀yìn báyọ̀ wá one million wá one million wá one million owó ìtàkà afá kárí pé wọ́n pè ní two hundred and fifty thousand wọ́n fẹ́ yàn mẹ́rin mẹ́rin káwọn náà lọ́ máa ṣe business lára olówó one hundred èèyàn four hundred yóò ṣe kí ni o àmọ́ náà là tó bá dọdún tí ń bọ̀ àwọn four hundred ti tá a fún ní two fifty wọn ò tún gbọdọ̀ pé wàhálà wà sábà tí wọ́n yẹ ká fún pé wọn lọ rú mọ́tò láti dàrọ́ ká fún wọn ẹ̀ afọ tó fi sìtọ́ wá tọrọ tọ́rọ̀ lẹ́kàdé kọ́ ya ìyàwó kẹta àbí kọ́ ọ̀fẹ́ kẹta ọ̀yẹ ká bọ̀ ń ju àlàyé. so ti ní ìsìn owó tá a fọ́ lọ establish ni àbọ̀ wá ròfin tọ́rọ̀ tó ìwọ náà mikra káàkiri àdúgbò níta ní kọ́ yẹ. ní owó ah, ní fóònù kan níwòrò fóònù fóònù tí ò gbà ìlọ two hundred thousand mo ní kíni àbọ̀ rẹ̀ lẹ́yìn tí mò ń lò nípa eléyìí ọwọ́ wọ facebook ọwọ́ whatsapp mo fi ṣèkìtà jù láptọ́ọ̀lù mo fi rìkọ́ọ̀dù lẹ́jọ̀ kí ni tó ń ṣe tí yóò à ah, wọ́n lọ́jà pọ̀ síra wọn àtúntọ̀ rẹ̀ ọmọ ń kílẹ̀ àdàlà mo ní ókè wáyé wá jẹ ilé kan rẹ̀ máa ń kílẹ̀ àwọn ọmọ nǹkan mo ní. yàrá bá wọ ṣùgbọ́n wọ́n ti lẹ́wù rẹ̀ sóbẹ̀ wọ́n bá android oní seventy five sí ọ ọ̀rọ̀ rẹ̀ kan android kọ́kọ́ ara rẹ kí jẹ́ ẹ̀mú ó ṣe kí ni ó rọrùn the next five ten years i expect kí wọn náà tó máa ṣe kí ni kọ́ ọ̀nà ìlú bá a bá wù àwọn èèyàn mọ́ ara tó fẹ́ lónìí ní ṣẹ̀ṣẹ̀ ẹ̀rí á problem pọ́blẹ́mù a ní ni pé àwa tá a gbọ́ yé a ṣe jókòó yìí mi ì mọ tàwọn òde òbẹ nínú àwọn ọkùnrin tí mò ń wò yìí àlàájì lọ́wọ́ àwọn tí mò ń wò yìí ilé tàwọn tọ́jà rà ta sí mi ìmọ̀ dáadáa òsì òsì mi wà. jẹ́mọ́ tó lọ ájú ọgbọ́n ni ájú ọ̀pọ̀lọpọ̀ wa lọ àwọn tó lọ àwọn tó lọ́wọ́ lọ làwọn tó jẹ́ pé wọ́n bá wọn pààyàn káàkiri àwọn ìjàmbá sókà ọmọ wọn àwọn tí wọ́n lọ ájì nìyẹn tó bá ti báyìí lè kan báyìí wọ́n fọ owó ájì àwọn wọn. a bá kò rí pé àdínkù náà ṣe kí ni ó ti ń dé ẹfì yẹn ẹ wá jẹ́ ìyàwó ẹ̀ṣà ní méjì ní ẹsẹ̀ rẹ̀ méjèèjì sí wù sọ́lọ̀ bá àlọ́ sọ́lá nígbà tẹ́sẹ̀ wá rú ànábì wá ń sùn ìyàwó ẹ̀ṣà wá ń sọ pé ànábì kí ló débi lọ fẹ́ para ànábì ṣé kèrè ṣe pọ́lọ̀ ń ti forí ẹsẹ̀ rẹ̀ jù ọ́ iná fàtánà lákà fat amòdínà lè yẹ kí bọ́lọ̀ lákà lọ́rù máa ta fọ́dámà ní zambika wà máa ta àkàrà dé parí àyà ẹ̀ Ìyá Adébí wá sọ fún ìyàwó Aisha pé bẹ́ẹ̀ ni ọlọ́run ti borí ẹ̀sẹ̀ yìí èyí tí mo fẹ̀ àtẹ̀yí tí máa tún fẹ̀ ṣùgbọ́n náà fílà tí mo ṣe tẹ́sẹ̀ wí. Afàlá àfúnù Abidan ṣàkùnrọ̀ fojú dúpẹ́ fọ́lọ̀ mi. Àwọn ẹ̀mọ́ ní Tọ́sí, àdàbí òní mẹ́ta. Tìláwà Kùrán ẹ wáyé ẹjọ́ ọ̀fẹ́ bí káàdùn wọn pọ́kẹ́tì Kùrán káàkiri. Pọ́kẹ́tì Kùrán. Àwọn pọ́kẹ́tì Kùrán ló kú lè ṣe. Fóònù kálukú wa Kùrán wà mélòó ní wa lórí fóònù wọn fún kúrò àná. german ìbájà ti dé problem náà fi láàzù wa ẹlòmíì ní àwọn ti gba àwọn ti ka mọ́sálà kan pé ìsìláàbù náà ń bẹ lórí ẹ̀ ní àwọn kan náà àbá àná ní kékeré kan gbogbo àwọn àdéhùn ti jù àtọ́ wá dọ̀ yìí kù ní yóò lọ sí ìgbà mẹ́nu wa. german ọ̀rọ̀ ẹ̀yàn láti kọ́ sọ wọn ká tó wá fi àwọn ìjọ sì kéékèèké ká fi sọ́dá kọ̀ káwọn ẹ̀ sàkà òsì wo owó tèmi ókè tí mo ti sọdá kọ sàkà èsì wo owó tẹ náà tí mo ti sọdá kọ abala àjọsìn àjòkútù ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ náà èyí tó parí wá ní al-akhlaq wal muamala ìwà àti tẹ́sí ẹ lọ ka ìtàn Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run fún wa rò pé a ní fi àkìdá a ní fi òyìn ànábì a ní fi ìbàdà a níbi ìròyìn ẹ̀ despite the pentac ìdá rẹ̀ dá àgbànàbí àsálà ẹni tí wọ́n àdá ní oúnjẹ ńlẹ̀ rẹ̀ fódìdí oṣù méjì ìyàwó ayé ṣàlọ́gbà dì sí wa fódìdí oṣù méjì ẹ̀kọ́ nìyẹn fáwọn tá a jóde náà condition lọ́sẹ̀ ní fàáfàá wa ṣe ọlọ́pọ̀lọpọ̀ wa and condition la wáyé tó bá já sí wípé tẹ́lẹ̀ láì sí agolo mẹ́jọ lẹ́ ń jẹ́ ní olé ẹ̀rí ẹ̀rí sọ́dá agolo márùn-ún anábìyẹ sọ kìí ṣe àmẹ́bí ọ̀sọ́ yí pé yẹ́ṣbà ọ̀sọ́ fẹ́ mú un ò ní ojó tẹ́lẹ̀ náà ó ti tó tó ti yé ìdókè náà tó bá yẹ tẹ́lẹ̀ èyí méjì ó jẹ́ èyí méjì èyí mẹ́rin lè jẹ́ tí ìfẹ́ bá wà ní àgbàdì kàtì jẹ́pẹ̀sẹ̀ bá bá gbogbo àwọn nǹkan yìí kọ̀ọ̀kan

ìjọ tí wọ́n ta bọ́lọ̀ wà láàyè kò sí ẹ kò sẹ́ni náà láyé ní bá sì kánà àbá àti fún alánà wọ́n ròyìn bá bá máa ní orí láàrin ìwọ ànàbí ànàbí ọdún mẹ́wàá lọ́dọ̀ ànàbí bá báyìí tèmi ò débẹ̀ rẹ̀ ń ọmọ bọ́lẹ́sì

ìyá a ó mùsùn láì ọwọ́ abéèrè pé bó ní gbolo ànàbí ọ̀nà kí lọ́rọ̀ ànàbí ọ̀nà mi fi yín ànàbí sọ fún yín àbí ọmọ tó jẹ́ ọ̀rọ̀ tó fẹ́ ra àmàlà twenty naira kọ́ ẹran kúkú tí ọ̀rọ̀ àgbẹ̀ ànàbí ní àmàlà twenty naira ni àlẹ́ ọ̀tá bá ànàbí àlẹ́yà ń jẹ́ ànàbí tó báyìí tí

àwọn ìyàwó ànàbì wọ́n ní pé ànàbì lẹ́ńtọ́ dáa jù ìyàwó ẹ̀ṣẹ̀ wà náà tó sọ bẹ́ẹ̀ fún mùsùlùmí àwọn àfàìmọ́ ìyàwó ànàbì ànàbì ọ̀fọwọ́ kà wọ́n rí sáàbí ànàbì tó jẹ́ pé wà láwọ́ fẹ́ẹ́ síbi níwájú à ẹ má gba obìnrin lójú obìnrin ó sì fẹ́ ìfọ́ létí ànàbì ni ẹ má ṣe kí ni o ẹ má gbà lójú torí yóò fò fò kì í tóbi ẹ̀kẹ́ gbà lójú ṣé wà tí wàá da dé bẹ̀ ànàbì ni wà látùkọ́ bí ẹ sọ̀rọ̀ ọ̀gbùn sóbìn ṣé tí sọ ṣé wà tí wàá da dé bẹ̀ tá a bá wà lọ gbogbo àwọn abala míì nínú wà á rí wípé kí ni o sincerely depreciation náà ti ń ba àyẹ̀kú ti ń ba ó ní ibi tí kálukú wa ká tọ́ra wa ṣe lórí ẹ̀ nítorí àsìkò tí o ẹ wá jẹ́ kí n mú báyìí à ń sọ pé fẹ́ẹ̀sì ìsìláàmù ọmọ adékù táwa ti wà láyé kí ló fa àdínkù bẹ́sìn gan sẹ́ẹ̀rẹ́sìn gangan ìsìláàmù lè dín gẹ́gẹ́ bí ẹ̀sìn ọlọ́run àwọn àǹtẹ́sí iná ọ̀sẹ̀ kan òun làdínkù ọmọ ẹdẹ bá nítorí àwa tá a jẹ́ mùsùlùmí tọ́ba wá di pé ní àfi ní bẹ láyé táwọn tó yẹ kọ́ máa lo òkè ní ẹ̀sẹ̀ bá ń dé fún ti nǹkan ṣe wá ẹ jẹ́ mú látò lọ́rọ̀ àlẹ́kùnkùn ọ̀rọ̀ àlẹ́kùnkùn bímọ àǹzálà ká máa dájọ́ pẹ̀lú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ṣe rí inú ìṣòro tá a ní láyé lónìí òun ní pé kí ni o tó kúmọ̀ tọ̀ ọ̀gbìn ìgbàgbé ẹ̀sìn náà fi ń darí wa sẹ́rí irú Buhari one million tó bá ti jẹ president Nàìjíríà ìyàtọ̀ kẹ́lẹ́ wà ní Nàìjíríà ò ní dáa tán. sẹ́rí Buhari kọ́ ni pọ́blẹ́mù Nàìjíríà di pọ́blẹ́mù gangan ni òfin constitution democracy gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa náà sọ́ọ́ ti wọn náà tẹ̀lé yín náà níbi kẹ́hìn ṣe làákà yìí ọ̀pọ̀lọpọ̀ ní a ní ẹ lọ fún nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a ní ẹ lọ fẹ́ kẹ́hìn níjà ọba aláfàájì àti táyé náà sọ̀rọ̀ lórí nǹkan sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ yín náà pẹ̀lú àwọn tá à ń rí táwọn mílíọ̀nù yín náà mo ti náà. náà lọ kọ̀rọ̀ọ̀tù náà lọ dàbí wọn lẹ́yìn náà bà sọ̀rọ̀ wà jẹ níyà. náà lọ múlẹ̀ náà lọ dábàá pẹ̀lú wọn. if you sáré irú tí gbogbo wa ìfáàní ọgbẹ́ bá lọ jẹ́ pé àwa làwọn àti sẹ́nẹ́tì tìrìsẹ́lẹ̀ nàìjíríà ò lè dá gbọ́n nígbà yìí lọ yàtọ̀ díẹ̀ díẹ̀ ni ó wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí mo sọ yé torí pọ́ńtì ló fi fẹ́ẹ́ fi ṣèdájọ́ ọjà ní gbogbo wa yìí káàdì gbogbo àwa yìí àfọ onírun gbà èmi irú àbá mi gbogbo wa yìí ìfẹ́ sáà gẹ́gẹ́ pé wọ́n wá fún wa tí ọ̀yọ́ tẹ thousand of assembly sáà lẹ á tẹlifírẹ́ǹtì lórí ẹ̀ nígbà wọ́n tẹlifírẹ́ǹtì náà sọ́kò òfin nàìjíríà mú àwọn sáré lẹ́nu pé òfin nàìjíríà fi freedom of kẹ́lẹ́lẹ́ o religion and how how fight oh, mo ja gbé báwọn wọn lò ní ìsìn gbé yẹ kéwù jáwé lé nùgbà kí n tẹ̀wé àwọn ìsìn náà ṣùgbọ́n kẹ́kẹ́ ta how pray the weather kí ni o ga nọ́ọ̀n táwọn ẹ̀ka ń fẹ́ kú lọ́sùn mo lọ́yẹ kí wọ́n lọ jùmọ̀ sansona ni small cave tọ́ ẹgbẹ́ ìwé ìtàwọn ọmọ ọkẹ́ máa lò nù yàrá tọ́mọ ọgbọ́dọ̀ lò bóde kí ní èèyàn dùn ọmọ rẹ̀ ń lò jáàbù wọ́n tún á fẹ́ kú lẹ̀ sincerely tá a bá wò ní ìsìn òfin tá a fi gbé Nàìjíríà ro àwọn tó ṣe eléṣù wọn ìyá ọ̀jẹ̀kẹ́ nìkan kówó jẹ́kẹ́ máa fi lọ ilé ẹjọ́ tí è parí ọdún mẹ́rin ẹ̀mí parí dé sọ́bákọ́ ń sì kan yóò lọ sọ òun tó wà àpíìlì òun tó ṣe kíní kan yáà máa wé ìdàtú ọdún mẹ́rin owó tí è ṣe kẹ́sì kan ó tún kó jẹ nínú fífẹ́. alimoyin sáré ká máa lò fi ṣẹ̀rí àáfàá ní tọ́sẹ̀lẹ̀ sí pọ̀ sinzẹ́lì àsìkò tí ò sí kí nara sọmọ ẹgbẹ́ méjì mẹ́ta ẹ máa wo anẹ́bísọ̀rọ̀ bá àrọ̀ sálà kó tó di kó dé gbogbo àwọn àpamọ́ ẹlẹ́bùn ní bàbá náà dìde pàápàá tó ní kókó mọ́tà lọ sí nàìjíríà àmẹ́jẹ́ ìsàdíṣì sẹ̀ríà ọ̀dẹ̀ ìsàdíṣì umma tọ́já sí pé àlálìsì sáájú wà sọ̀nà fẹ́ẹ̀nì kan bá dalẹ̀ ní oṣù lọ́wọ́ lójú ayé àná gbogbo aláfin eléyìí ní òwúrú àmọ́ àwọn tàbí tí wọ́n fún lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún àmọ́ èyí tí wọ́n lẹ́lò kó pa bíi maizu bíi mìíràn àfúngà nìjíríà anábì jọ kèéfẹ́ ní ìsìnkú anábì dáná ẹjọ́ ni pé ẹwù ìtọ́sílẹ̀ iṣẹ́ ilé mọ́tò láti ọjà àti ọdún lóògbé brọ́dà kàtàkà fún ẹgbà hundred tọ́ba ṣẹ̀rí akọ ọ̀dùgbò òun ṣe ti mẹ́ ẹlòmíì gbogbo àwọn tí òbí bìbì náà kọjá abáwọn sáà tó bẹ̀ ká dí owó láti àwọn kátà lè èyí ò dáká ní jẹ́sìn ìtura títí ara ẹ̀ náà ní ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n máa ń tẹ̀sẹ̀ rí àdídí tí wọ́n ti pé àfún ogun yí báyìí ọmọ kan bá yarí pé ìdí ìlò òun fẹ́ wọ́n sì gbé lọ ṣẹ̀rí àkọ́sùn wọ́n sì fún wọ́n sì ṣèyà fún pé ẹjọ́ ó lọ oṣù méjì lẹ́wọ̀n kó lè lọ́ọ́ fi pé ọlọ́run sọ̀rọ̀ ìwọ̀n sọ̀rọ̀ sá alágbára rẹ̀ ọkọ̀ àti àwọn kẹlẹ̀ ìwọ́n ti ara wọn àwọn sọ pé nta fẹ́rẹ̀ o nta ọmọ ṣe lórí ọmọ rẹ ọba lajú kú wọ́n sì fẹ́ lọ gbé wá ṣẹ̀rí àkọ́sùn náà ṣe kí ni o ẹgbẹ́ wa kọ́ọ́dí ní ẹgbẹ́ wa all this discretion ló ń ṣẹ̀rí à ó lè ní pẹ́sẹ́ ọlọ́kùnrin ẹjọ́ lọ ọ̀sẹ̀ mẹ́fà lẹ́wọ̀n àgbẹ̀ òṣèré báwọn àwọn ọmọ ọláwà àdìsí orí yóò já ṣe kéèyàn orí yóò ti ẹwọ́ ọkọ̀ nígbà tó lọ́wọ́ ìyàwó Saudi Arabia tọ́nà wá káwọn sí àfún tọ́sọ̀ ń pa ìwọ ọkọ̀ síyàwó ṣe bá ní kó fẹ́ gbé ẹ̀nu pé oríire òpè oríire òpè bọ̀ wá ká àdìsí. ṣèṣe àgbẹ̀ nígbà táwọn bí wàá lọ sán Abubakar jẹ wọn tó ń lo ṣẹ̀rí àyẹn lọ ayé Abubakar wọn rí owó tọ́lọ́ lò Umaru bọ́ọ̀bẹ̀ wọn rí lò Usman wọn rí lò Ali wọn rí lò ṣùgbọ́n láti orí Ali tí ń kọ́ làpá wàhálà bẹ̀rẹ̀ wàhálà tó bẹ̀rẹ̀ yẹn àwọn tàbí sì mẹ́ǹtẹ̀ ìṣẹ̀rí ọlọ́run gbogbo ayé mọ̀háwíyà dáúlà òmọ̀wíyà àbàtíyà wọ́n ń lò ó ṣùgbọ́n àtàdáhùrù duplication ti ń dé bá ọ̀nà wọn ló ń gbà dé bá àwọn àbá aṣọ tọpatọpọ tí ọ̀tà sí kò ní sọ méjì àbí mẹ́ta ń bẹ alákọ̀ọ́kọ́ ni àtàrọ̀ táwọn fún ni pé àwọn tó ń jẹ kàlífà ń jọ náà wọ́n ti rí ipò kìláàfà yẹn pé ẹ̀fẹ́ wọn èké ẹ̀fẹ́ kìláàfà àwọn èké kìláàfà gan ṣùgbọ́n àbá àgẹ́ àwọn míì ní ọgbà ìfẹ́ mùsàlì ó fi wọ́n kẹ́kẹ́ àwọn àlù kìláàfà ṣùgbọ́n àbá aláwọn eléyìn gan àwọn ọlọ́ba ọlọ́ba dé ni sóyè ní ìsìn mùlú kí àǹkan kàlà wọn lò ní wọn kì í ṣe pé díṣẹ́ bí àti níka yẹn khalifa tó dábò bá kiri wọn mùsùlùmánù ebi pé mo kú ọmọ rẹ bọ́ bẹ́ẹ̀ nínú gbogbo mùsùlùmí lọ́pàá ló pọ̀ yẹ̀wọ̀n ṣùgbọ́n mo lè pé tẹ́lẹ̀ bá kú ọmọ rẹ lẹ́yìn ẹ̀ bá wà fáà ní wàá fún yẹ khalifa káàmù òun ni wọ́n rúgbọ́n kẹ́lẹ́ o Abdulaziz òun ò sí nínú àwọn láyé ìjọ ọlọ́ba torí pọ́wà exceptional ìwà rẹ̀ dá àyàfọ̀ lọ́jọ́ kan ti jẹ kàlífà kí ni yóò ṣẹlẹ̀ jọmọ́ àtàrọ̀ àwọn tó ń gbé lórí mùsùlùmí ọlá ti dé ó ti dọbẹ̀ tẹ́lọ̀wá náà tá a bá sọ́ra jọmọ́ àtàrọ̀ tó kò bá wa àti dáwà mù rọmọdún lẹ́jọ́ wa yàtọ̀ sí kójú ọ̀rọ̀ lónìí ṣe ní báyìí tàrọ̀ kù ti dé kálukọ́ ọ̀fẹ́ sílé rẹ̀ lẹ́yìn kálukọ́ ọ̀fẹ́ síyàwó rẹ̀ lẹ́yìn kálukú ní engagement sọ́pọ̀ kálukú ní personal business sọ́pọ̀ aláwọn assignment sọ́pọ̀ kálukú ò ráyè ṣe dáwà mọ̀ kèé ṣe rọ̀mọ̀dán lọ lọ́yẹ̀ kọ́mọ ògùnwé báyìí kálukú wọn ọ̀fẹ́ wọ́n lè ṣe ìdáàbò wọn gbogbo àwọn nǹkan ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan tọ́lá bá dé ń gbà mí èèyàn mọ̀ bójú yẹ àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kí ló káwọn sábà tó nínú wa ẹlẹ́dẹ̀ẹ́ kan tó wẹ̀yà ayé òbúkọ dúdú ẹran yóò sọ́gbọ́n kan kà àwọn eré burúkú sáńdì bíi ìsìn àkóbáwá ìdì Sunday dàgbò olúmọ́ndé ọmọ àdúgbò àwọn eré burúkú yẹn báwa náà bá tó ń wò náà lé nǹkan ti ti wá ọlá náà láàrọ̀ kò débẹ̀ náà pé káwa náà máa wo àwọn ẹyẹ ẹyẹ ayé ẹran burúkú tí ọmọ bá àti dáadé wa jẹ ọlá yẹn wá dé débi pé àáfà àlọ́fà ni àwọn tó jẹ́ ni wọ́n ìyẹn ló fa wàhálà àtàtàm àwọn mongol tàtàm àwọn tàtàrù àwọn làwọn èèyàn kan tí wọ́n pa sọ́ọ̀bẹ sáwọn àfáà mùsùlùmí la wọ́n kó tíra àwọn wọn dànù odò orí tí àwọn ẹ̀jẹ̀ àwọn àfáà ń sàn lẹ̀ báyìí orí tí àná wọn gbà kọjá. àwọn tàtàrù ti di pé ọ̀lẹ́ ti ń dé báwọn mùsùlùmí ọlá ti dé gbogbo táwọn bàbá wọn tí wọ́n kà fún níjó òní àwọn ọ̀ká kọ́mọ́ nítorí ọlá ẹlẹ́kejì òun ni báàfù ìmọ̀ ìmọ̀ nìpìlẹ̀ gbogbo táwọn àbúrò kiri tí wọ́n di problem àwọn mùlùkù jọ́nà àwọn ọba ọba adé jọ́nà wọn àti problem àwọn tí ó bẹ̀rẹ̀ tó ní pé ẹ̀rọ ọ̀tẹ̀dájọ́ ọlọ́run lórí ẹ̀ àwọn ìgbé ẹja wò dáadáa ó tẹ̀rọ̀ fọ́mọ ọba ní o fámìlì ọba ló ti wá o àdínkù ti ń dé bá nǹkan yẹn ìyẹn pàtó jẹ́ pé problem méjì padà fẹ́lẹ̀ tí ọ̀jẹ̀ kọ́rọ̀ ṣẹ̀rí àwọn kékeré rẹ̀ ọ̀sẹ̀rẹ̀ náà lágbàáyé pírọ́blẹ́mù alákọ̀ọ́kọ́ lọ́rọ̀ àwọn bàbá àwùjọ mọ̀ sọ̀rọ̀ àwọn yẹn pa sànjẹ́ táwọn mùsùlùmí la wọ́n sì han àwọn àfa àwa léèmọ̀ wọ́n sì tú àwọn tíra wa ná wọ́n sọ àwọn tíra wa wọ́n da àwọn tíra sómi àwọn èyí táwọn èèyàn rí kókó lóòlù àìmọye tí àti ọ̀dọ́dọ́ wa nìyí pọ́blẹ́mù kejì tó ṣẹlẹ̀ òun lọ́rọ̀ àwọn sọlidi yúùlù àwọn crusaders àwọn alágbélébùú sẹ́nà ń jáde lébù àwọn kírísítẹ́nì kò sí ní rẹpẹtẹ kan àwọn kírísítẹ́nì náà wá ráyè wọlé gbogbo àwọn àròrí ikú tí wọn ráyè spread wọ́n wá ń spread ẹ̀ láàrin àwa mùsùlùmí nílẹ̀ wá dé bá wa nínú tó ní í ṣe pẹ̀lú káfíńdájọ́ ọlọ́run dájọ́ ìdájọ́ ọlọ́run wá nira ṣùgbọ́n nínú àná ọlọ́run ọlọ́run máa ń gbà wọn ti ẹ̀dẹ́ máa kẹ̀sọ́ àwọn àfáà méjì péré tọ́lọ́run bá lò wọ́n fún dáadáa sọ̀láwùdí àlàyé bí olùkọ́ mi kọ́ pé nìkan tó wá sọ fìtì gájúwájú ìdín sọ̀lámù ní àlàyé bí wọ́n ròyìn àbá alákìídà ni kódà ó ní tíra àkìídà tí máa ń kà fáwọn ọmọ àtìyàwó ẹ̀ nínú ilé gbogbo ẹni ẹja bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ká ní tíra àkìídà ìmọ̀ọ́nì kí ìmọ̀ọ́nì bá gbó lẹ́ni àwọn ìyàwó àwọn ọmọ wa àtàtàtì yọrí lórí wọn. sọ̀lámù dín lọ́wọ́ ẹnajá ìjà àwọn èèyàn tó fi di wípé wọ́n lè gbógun ti àwọn bàbá àtàwọn alágbèlébù wọ́n dẹ̀ wọ́n ìmì wọn ṣùgbọ́n kò tó ya wọ́n tó gé ní páwà padà ọlọ́run tó gbé Sheikhul Islam Ibn Taymiyyah dìde ogun kan bẹ sáńpè ní ogun shakuhab ogun shakuhab yẹn Ibn Taymiyyah òun ló ń káàkiri ìlú kẹ́yìn èèyàn a ti jìnnà sọ́lọ́ lọ́jẹ́ ká máa lófin ọlọ́run lò mọ́ lọ́jẹ́ káwọn ọ̀tá ọmọ ìfìyà jẹ wá lọ́jẹ́ kẹ́yẹ kiri ilẹ̀ ó dé bá wa mùsùlùmí ọwọ́ sọ fáwọn èèyàn pé ẹ padà sídìí Kùránì àti súnà ọlọ́run ìtòdémíyà ọlọ́wọ́ lo òun náà tó fi di pé wọ́n tún mú àwọn sọ̀lìbìgbù àwọn alágbèlébù wọ́n tún ti mú wọn bọ́lẹ̀ sẹ́wárí pẹ̀lú gbogbo tí a fọ́fẹ́ bẹ̀lẹ̀ ìbùwà ìlà mùsùlùmí ò ní adarí kan mọ́ láyé kò sí wípé à ń ríṣẹ́ rí ọlọ́wọ́ bá lò bí ìtayé àwọn àbúbá kiri wọn rùtùmánù mọ́ àwọn àwùjọ míì àwọn kèfèrí ló ń darí àwùjọ míì mùsùlùmí díẹ̀ kèfèrí díẹ̀ ọwọ́ ń lọ wá lọ kí wá lójúṣe èmi àti yín pẹ̀lú ṣe sísá wà yìí kò rújú pé àwọn tẹ́sìn wá fẹ́ ti ń dínkù. alákọ̀ọ́kọ́ nínú àwọn manifestation àwọn mọ̀gọ́ irú àwọn nǹkan báàlì báàfì mọ̀ wípé kò sí iyèméjì lébẹ̀ òun ni pé láyé lónìí kìí ṣe òfin ọlọ́run la fi ń darí òfin èṣù. fẹ́ẹ̀ tó alákọ̀ọ́kọ́ wá òfin èṣù yẹn náà la fúrò pé lọ́jọ́ solution democracy kọ́ ni solution problem wa Nigeria constitution kọ́ ni solution àti ká padà sínú Kùránì àti súnà yẹn èyí ohun tí kò fi hàn wípé àìkọ́lò òfin Ọlọ́run ìfẹsẹ̀ ìwà kó dání sí ó ti ó ti ó ti di ti ṣe ló ti dé kù ẹlẹ́kẹ̀jì kèé fáwọn mùsùlùmí ẹni Ọlọ́run ló ń darí jẹ́bí àwọn ọ̀sẹ̀ wípé sẹ́ni fìdá wa Nàìjíríà sí lóko rẹ̀ èmi mùsùlùmí ni tọ́ba ti jẹ́ ọ̀tún àwẹ̀ ẹ̀ wù mí lọ ni yóò wù láwà ní èyí tọ́wà ní house of guinea kan dogara àbí kèfèrí ni ìtumọ̀ sọ̀kan kèfèrí ni àbí ìyàkùkù ọ̀kẹ́dẹ́ yàkùkù ni kèfèrí ni yàn a ní mùsùlùmí kan àbí kèfèrí kan àbí ẹ̀rì wáwá ṣẹ̀ṣẹ̀lẹ̀ tú wo ni kí n bọ̀bẹ̀ náà mà má bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ jọ ìgbìn kàfàrà ilé ìṣẹ̀lẹ̀ kìírí o kàfàrà àbùkọ̀ látara kí o ṣùgbọ́n kèé fẹ́ rú mùsùlùmí irú wọn lá nídìí mùsùlùmí jẹ́ sí òye mùsùlùmí jẹ́ sínú ọba kẹfẹ́ lọ gbà wọ́ọ̀dù kan wọ́n fẹ́ fi kan ní bẹ́yà sáàrù Islam wọ́n wà wí láwọn àníwò àwọn wọn Islam àti mùsùlùmí fi hàn pé nígbà tó ti lọ lẹ ẹbí yẹn lẹ ẹ kálukú wa ká padà láwọn ilé wa lónìí ẹ èèwọ̀ ni kọ́mọ ó lóyún lásìkò tí ń kẹ́kọ̀ọ́ tó ti bàlágà ẹni ọmọ lóyún fẹ́ẹ̀sì yín wà lulẹ̀ nìyẹn wọ́n ní káwọn ọmọ tí wọ́n máa àbí tí wọ́n fẹ́ fẹ́yún kí wọ́n máa àbí tí wọ́n máa torí kọ́ bẹ́ẹ̀ lọ́sìn kò ní lè fèsì mọ́ kò sì lè fẹ́yún arọ́ ọmọ wa ní ọ̀dẹ̀ tí nípù káàtà sí ọkùnrin ọmọ láwọn secondary school sí wa ọ̀gá ẹ̀yìn kéde kan ẹ̀yìn ìjọba ọ̀sẹ̀ kan yìí tá a níjà òun náà kẹ̀rẹ̀ ọ̀kẹ̀ sàmánà ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wá náà lọ ìkẹ́ wọn ò tún gbọ́ àti yóò ṣe nìyẹn. ẹ wá lẹ̀ wọ́n tún wá yà abala kan àwọn iléèwé kan iléèwé náà bí wọ́n sì máa ṣó hatred yẹn sí ọwọ́ ọkọ̀ jẹ́lẹ̀ alásán àbọ̀lò dáàbò gẹ́ ẹ máa rí hatred yẹn bẹ̀ sí ah, ìwọ ọlọ́run jọmọ ẹsìn yẹn lẹ ẹjẹ àpàdà wá sínú mọ́sálásí àwọn mọ́sálásí wa ìtọ́ yẹ kó máa ṣẹlẹ̀ kọ́ ní ṣẹlẹ̀ níbẹ̀ ṣèbí ìjọba nídarí ìlú ṣe bá àlọ́fà ìdarí mọ́sálásí ọlọ́run sí nìkílẹ̀ ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òkú débẹ̀ àti ìríjọba kankan ní mọ́sálásí sí wọn ní tàràwí wákàtí méjì lẹ́sìn kí ẹ sípa jàmọ́ sójú bẹ́ẹ̀ o wọ́n ní mọ́sálásí ilé ní ìṣòwò tó ní ó fòwò fi ọyẹ ẹ̀sìn pa ọlọ́run ní débẹ̀ wọ́n láwọn ẹlẹ́yà máa ń wá sí ẹ̀sìn pa ọlọ́run ní débẹ̀ àdìbẹ́ ẹ̀kọ́ ni jàmọ́ ẹ̀mẹ́jẹ̀ ń sìn ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa bó ti yẹ kó rí kọ́ lórí kèé ṣe wípé a fi ń ṣàtàkù àbá a fi ń ṣèkórira bá a bá kọ́ bẹ̀rẹ̀ lórí ṣùrùtù ìmáàmù bó ṣe yẹ ká jẹ ìmáàmù jàmọ́ bá a bá gbé lórí yẹ̀wù mọ̀lọ́kọ́rọ̀ àkọ̀rọ̀ òun ní kìtàbí là wàyí ká ló sí ní tìrá àti ìtàwà blablabla tàbá ní àti ìdíbẹ̀ over ninety percent ọlá tí wọ́n lẹ̀ lù àwọn ọmọ wọn kò bẹ̀ kàdú àlàjé àwọn ọ̀dọ́ fẹ́fẹ́ yà wọn ọ̀rọ̀ ọ̀dọ́ kan ní sáà ń sọ ní ti ṣẹ̀rí àsọ. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run wà ní ọ́fíìsì ìmọ̀mọ̀ olóòfíìsì ẹni ọ̀mọ̀ wọn tó fẹ́ kúrúbà ó fẹ́ kúrúbà jimá lórí ọ́fíìsì ẹgbẹ́ ọ́fíìsì àwọn awúsàn ká pa wọ́n dànù wọ́n ti bìyà jẹ́wájú wọ́n ti di àjẹwà ìmáàmù tún píìtì àsọ̀bíyà tribalism lórí mẹ́mbàrí amẹ́fì mẹ́mbà tó jẹ́ pàwọn tó yẹ kọ́ wà bẹ́ẹ̀ àwọn ẹni ẹ̀sà lọ́yẹ kọ́ jẹ́ màámù ṣẹ̀bẹ́ rí tí wọ́n ń ṣe ọdún ọ̀run nílà lọ́yọ̀ àáfà lọ́sàdún àbẹ̀rẹ̀ kí lọ́kà àfà àbí ọdún ọ̀run nílà ọ̀ràn níyàn jèrè kí lọ́kà àfà àbí ọdún ọ̀ràn níyàn jàmbá kí lọ́kọ̀ ṣèdí gómìnà mùsùlùmí kan ní south west yìí lọ́sẹ̀ sèǹtẹ́bà seventy five òun lọ́kọ̀ bá wọn dáná tó blow náà sókè.

tí mo lọ sí lẹ́jọ̀ kan ní college of agric ibẹ̀ láti wá ń sàwọn ọ̀rọ̀ kan kí ló fa wàhálà lórí ọ̀rọ̀ ìmáàmà ṣèbẹ́nu kẹ́ ẹ gbé kọ́mítì kalẹ̀ àwọn tó fẹ́ẹ́ jẹ̀mọ́ àmọ́ yẹn jáde tàbí ìfún wọn ààrẹ tó kọ́ nípa yóò ti ayé ti àlè ìdí ìfa wàhálà torí ta ni ọmọ sọ gbogbo ọmọ jáde ta ni ọmọ kìlò sóòfù láti ọmọ gbowó ta ni ọmọ gbajà kànú àwẹ̀ ta ni gọ́ọ̀nà òkè tó bá ti dàgbò tíkẹ́ẹ̀tì àjì ìdí ìfa wàhálà nìyẹn tó wà láì kí n dá àfà àti ìmọ̀ ọkọ̀ máa ń ké wọ́n tẹ́mi lọ́rùn so nígbà ìwọ́lọ́pàá àwọn mọ́mù ní pé oore táwọn afá àdá àfà àkọ́ máa ń ké orí ìmáàmù ò lè rí so olè pé tẹ́wọ́n láti wá bí o ọba ń san oko olè mi mo lè kọ́ máa kéwòn lágbájá ń gbọ́lọ́wà bá mi báyìí kódà sùkúù mi bọ́jọ́ pé mo ń gbowó lórí ẹ̀ mo máa ń pa àwọn máa kéwòn tó wà bá ń ṣiṣẹ́ àgbà ló ń bẹ̀ kí èsì yẹn fún ọ lówó àwọn ọmọ ọdún ẹ̀kẹ́ mi ọ̀rọ̀ ọkọ̀ sùkúù gbọ́ ilé ìlú ọ̀kà pé ní kí ọyá wá bí wá bá ṣe nǹkan báyìí ọmọ ẹkẹ́ òmìnir mo lè kọ̀máǹdì ẹ̀ ṣé mo lè kọ̀máǹdì jẹ̀mọ́ mọ́sálásí àjọ ẹ̀jẹ̀ kó ni ó pé ẹ̀jẹ̀ kí orí ni ó pé èmi ní ọba yín ó kàn ga inú èrò èrò lẹ́sìn lọ mí yẹn. nínú nǹkan ọjọ́ ẹjọ́ ọmọ wúlò fáwọn èèyàn kọ́ ọmọdé àfa àfọmọdé ogun ọ̀làwọ́ òdà táwọn èèyàn ó á sí ìlànà sí tẹ̀sáàbí kùlùbáwò. ẹ̀jẹ̀ ní jábàmù tí wọ́n rẹ̀ ṣe ìmáàmù kọ́lé yẹn fi máa sórí rẹ̀ ìmáàmù tí wọ́n fi ọjọ́ òfin dàbí àmọ̀ tó ọmọ ẹgbẹ̀rẹ́ nu

ṣèjọba náà yóò tún wá yẹlẹ ẹyẹ tó fi yòlẹ ẹ lọ nù yàrá kálukú ẹ ti yàrá àwọn fóònù lọ́wọ́ à ń lẹ́yìn kálá gbogbo wa wò ẹ lọ gálẹ́rì ẹ lọ fáìlì mánéjà fún àáfà mi ọmọ obì olóbì kan tó ní lórí ó tún ẹ̀ sórí fóònù àáfà mi rẹ òbí rẹ òbí rẹ òbí tí ẹlòmíì tó ń gbáyé dóyún ti fẹ̀ àwọn olórin ìsìláàmù tí wọ́n dá tó burú dàrú pàṣípà lọ́pẹ̀ báwọn fi kùrá ní ìkọ́ni nígbà tó ẹ̀jẹ̀ máa gbé ẹ̀jẹ̀ máa gbé mẹ̀dínà wọ́n dájú oké mẹ̀dínà kọ́ ọba mẹ̀dínà jẹ́ wọn ọ̀fẹ́ tó sì rẹ mẹ̀dínà. gbogbo àwọn ọmọ olórin yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn náà kí ni wọ́n wọ́n bàlùjẹ́ lọ inú ilé kálukú wa gbọ́dọ̀ là ń gbọ́ ọlọ́run bá sàánú wa o ṣe wá rí táàbí kálẹ̀ níbi alákọ̀ọ́kọ́ fàbírú ìlànà fàbírú ẹjẹ́ àpàdà sọ́dọ̀ ọlọ́run gbogbo ń tá a bá fẹ́ ṣe kí lọ́lọ́run sọ kí lánàbí sọ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nínú ń tá a ṣe òun tẹ́lẹ̀ bí yàtọ̀ làwùlà sẹ́yìn gbogbo àdéká mójú táwọn ọmọ wa àwọn ọmọ tiwa ní ọ̀padà máa darí lọ́la o sẹ́yìn bá àbá sọ́ra èyí ò ní ọ̀wà burúkú kéèyàn ah, ọmọ ẹ sọ gbogbo ẹ láàbù aláì ọlọ́mọdé àrí ọmọ àfa òun náà jẹ́ sẹ́ńtítọ̀ tóun náà ṣe bí wèrè yẹn náà pé ah subhanallah ọmọ yẹn máa ń wá sẹ́ńtítọ̀ náà káàkiri wọ́n máa ń wá sí ọ̀gbọ̀gbọ́n lẹ́jọ́ ǹgbàfẹ́ rí káàṣì ńkọ́ kódà ó lè jẹ́ SUT president ní yunifásitì tọrọ bá rí for class road ọ̀sìn ní wọ́n ti jẹ́ SUT president ọmọ tó yẹ kí iṣẹ́ òfin ọlára rẹ̀ iṣẹ́ ọ̀lọ́ òun náà bá tún ṣe wọ́n fàyà wọ́n bá tún ṣe sí àwọn ọmọ wa ká lè

pé tí mo parí syllabus tó ní ewa ní mo rọ́ bí fẹ́ wà láǹfà ni pé ṣé wà rẹ̀ dá sákìdá rẹ̀ dá ṣé jọ́sìn rẹ̀ dá ṣé yọ wà lìjẹ́ lọ sí títà behavioral objective by the end of the kele kan students should be able to a define noun b mention types of noun c a give examples of noun o lè nínú behavioral benefit pé students should be able to behave islamically and kene kan two students should be able to enter paradise kò sínú objective kene o sísà mọ̀kọ́rọ̀ pàtó ṣùgbọ́n tó bá wá jọ ń dá wà bó ṣe wá ń kọ́ ọmọ òun ọmọ kan fi kéde bọ́ o tẹ́lifíà ṣùgbọ́n tẹ́lifíà yẹn kò lè wà bí èso jẹ́ pé ìtọ́mọ torí ẹ̀ kù lè gan ni pé mo fẹ́ lọ gbọ́ sọ́lọ́ọ̀ ẹni bẹ́ẹ̀ yóò yẹ kọ́ jẹ́ mọ̀rọ̀ bí alákọ̀ọ́kọ́ fáwọn bá bẹ́ẹ̀ yẹn ìyá gbogbo onye na a máa rí àwọn ọmọ yín kéèyàn àbá ọdún ó tó ń tọ̀ lóòrò ọmọ obìnrin náà tó ń tọ̀ tó gbogbo àwọn nǹkan yẹn àwọn ọmọ wa tá a bá ti rè wọ́n gbogbo àwọn nǹkan tó jẹ́ válù àwọn nǹkan ẹwà àwọn nǹkan ẹ̀yẹ ní ìsìláàmù kò ní dínkù nínú ilé tiwa ẹlẹ́kẹta àlámùrù bìrì àwọn èèyàn tó yẹ pé àwọn èèyàn gan míì tún fẹ́ súnmọ́ wa pé a ní dáadáa lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ pé kò sáyè mo bí ìyọ̀ náà a gbọ́dọ̀ máa ṣe nǹkan yẹn ìfásitì lónìí yẹn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك